Ìjọba kò ṣe pẹ̀lú ọwọ́ ìfihàn aṣẹ̀dá ènìyàn tí ó ní agbára ayérayé ní àwòrán Ọlọ́run kì í ṣe àwòrán déédé. Òun Ọlọ́run títún ṣètò ayérayé nínú àwọn nǹkan ti ènìyàn. Síbẹ̀síbẹ̀ wọn kò lè máa bínú tibẹ̀ láti parí. Ó wá, ó sì di àsìkò tí wọ́n ti gbé wa níbẹ̀. Ṣùgbọ́n nígbà kan lẹ́yìn tí wọ́n jẹ èso igi náà. Nítorí náà Ọlọ́run yọ wọ́n kúrò lọ́dẹ ní. Ó ti gba eléyìí ní, nígbà tí àkókò bá bẹ̀rẹ̀ bí Adam àti Efa kò lè jẹ ti igi àti gbé láéláé ní ọdún púpọ̀. Lẹ́yìn náà Ọlọ́run pàṣẹ pé Rodo ní láti lọ sí ààyè tí ó ti pèsè fún rẹ̀ àti àwọn ọmọdọ́gbọ̀n rẹ̀. Ó ju àwọn ọmọ lọ lọ níwájú àwọn ọmọ Abrahamu. Àwọn ọmọ Israẹli sì dé ilẹ̀ ìlérí fún Abrahamu. Lákòókò tí ó wá àwọn wá olùràpadà tí ó lè dáríjì àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n bá gbọ́ràn sí iṣẹ́ Ẹ̀mí Mímọ́ Ọlọ́run wá láti gbé lórí ilẹ̀ bí ènìyàn láti jẹ́ ọrẹ nìkan, àti pé èmi yóò mú ọ lọ, èmi ń mú ọ lọ sí ara mi pé ó lè wá. Johanu ní àtẹ̀lé ikú Jésù àti àjíǹde rẹ̀, ó padà sí ọ̀run àti lórí ọjọ́ Pẹntikọ́nì, èd, jáde, èdè, jáde, èd, jáde, èdè. Àwọn apọ́sítẹ́lì tí a kéde ní ire tí ó dára, ìdáríjì ti ẹ̀ṣẹ̀ àti ìgbàlà báyìí fún gbogbo ènìyàn tí ó fi sin, àti kí a sínú ẹ̀jẹ̀ rẹ̀. Omi yóò sì kú kú sí ẹ̀jẹ̀ rẹ̀, baptismu. Ọlọ́run lẹ́yìn náà gbé àwọn ìgbóhùnṣẹ́ wọn dìde àwọn ènìyàn kúrò níwájú, wọ́n sì sí wọn ní ìjọba kò ṣe ọwọ́, gbọdọ̀ kọ̀wé Ọlọ́run fún ìgbàlà rẹ̀, kò sì gbáralé lórí àwọn ìtumọ̀ nípa àwọn mìíràn fún àpẹẹrẹ ti ìṣàkójọpọ̀ ẹni báyìí wá, àwọn aṣoye àlùfáà, àwọn olùṣọ́ àgùntàn tàbí àwọn oníwàásù. Fi, nígbà tí ọmọnìyàn bá dé, gba ògo rẹ̀ fún ọ láti ẹ̀dá ayé. Mit, ìlérí Ọlọ́run wa nínú Baba àti ẹ̀fà àti ìfẹ́ àti ẹlẹ́dá kan wa, èmi ó sì fi ọkàn àti ara rẹ̀ sínú rírẹ̀, ìwọ ó sì kọlu orílẹ̀ rẹ̀. Ariwo Kristi àti àjíǹde ti Kristi wọ ikú ayérayé nípa pèsè ìdáríjì, ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ àti ikú. Wá mú ènìyàn dúró lórí ènìyàn fún gbogbo àwọn tí ó pe Kristi nípasẹ̀ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ sínú ikú. Ìdàlú ìgigiṣẹ́ rẹ̀ ti àwọn ọmọbìnrin jẹ́ ìgbìyànjú láti mú ìgbésí ayé Jésù nípasẹ̀ mọ́ nígbà mi àtẹ́lẹ̀ ọrẹ tí kò wúlò ká ẹni. Ọlọ́run kí ó fún àwọn àbájáde ti àwọn ìṣesọtẹ tí ó kò bá ṣe ohun tí ó tọ́, kò ní gbà láti ní, ṣùgbọ́n ó gbọ́dọ̀ wà ní ìránṣẹ́ rẹ̀. Gẹ́nẹ́sísì ọ̀rọ̀ ìwòye Káínì kò tẹ́tí sí kìlọ̀ Ọlọ́run, ó ṣe síwájú jù nípa pa Abeli arákùnrin rẹ̀ lọ. Àwọn àbájáde àwọn ìṣe búburú tí ó wà lórí ilẹ̀ ni idì àti pégbó ìtẹ́lọ́rùn. Àwọn èrò inú rẹ̀ jẹ́ búburú ní gbogbo. Jẹ́nẹ́sísì orí kẹtàlélọ́n, àyàfẹ́lọ́n, àyàfínúlọ́n àti gbẹlẹ̀. Jẹ́nẹ́sísì orí kẹtàlélọ́n àti lọ́lọ́n. Ọlọ́run gbọ́ ìgbésókè, wọ́n fi hàn Ọlọ́run mọ̀ pé Ọlọ́run mọ ohun gbogbo tí ń lọ láàrín àwọn ènìyàn ti ilẹ̀ ayé. Ní ọ̀ràn yìí, ó pa Sọdọ̀mù àti Gọmọra pẹ̀lú gbogbo ènìyàn búburú wọn. Àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí fi hàn pé Ọlọ́run kò fi ìdíwọ́ sí ibi ara, àìgbọràn tàbí ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ yóò sì ṣe ìgbésẹ̀ lórí àwọn tí ń ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ láti inú Ádámù àti ẹ̀bẹ̀fà nípasẹ̀ àwọn Júù Júdásì, ẹni tí ó jẹ́ ara àìgbọràn tàbí èṣù ẹ̀ṣẹ̀ borí bí ó ti ṣe lọ ni. Paulu nípasẹ̀ Ẹ̀mí Mímọ́ sọ pé gbogbo wọn ti ṣe àti kí ó kùnà fún ògo Ọlọ́run, nítorí ikú ikú jẹ́ ikú, ṣùgbọ́n ẹ̀bùn Ọlọ́run ní ikú, ṣùgbọ́n ẹ̀bùn Ọlọ́run ní ikú nínú Kristi Jésù Olúwa wa. Rómù fẹ́ràn sí àgbáyé tí ó fún ọmọkùnrin kan ṣoṣo tí ó rí pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ nínú kì yóò ṣègbé yìí, ṣùgbọ́n ní ìyẹnipẹ̀kun. Jòhánù Jòhánù Olúwa kò lọ́ra láti mú àdéhùn rẹ̀ ṣẹ, bí àwọn mìíràn ṣe lọ ayé ṣòwẹ́sì. Ògì ẹ̀sùrù pẹ̀lú ihu. Kò fẹ́ ẹnikẹ́ni láti parun, ṣùgbọ́n gbogbo ènìyàn láti wá sí ìrònúpìwàdà. Òtí kan lẹ́sẹ̀kẹsẹ̀, tí o kò bá ṣe ohun tí ó ti ẹsẹ̀ wá. Òtítì èké, ebi wà láàrin kan ènìyàn. Òtítì ní èké, lókùnrin gbígbé ibi kùnrin náà lòdì sí ibi. Òtítì àké, gbogbo ènìyàn ṣe ṣe. Òtítì èké ọrẹ, ẹ̀bùn olókùnrin Jésù. Ènìyàn náà, àwọn ìlérí nípa ẹ̀bùn kúrúnkúrú, àwọn àsìtẹ̀lẹ̀ lọ wá nípa májẹ̀mú láéláé. Ṣùgbọ́n kìíní ó ṣe ṣe láti ṣe àwọn àsìtẹ̀lẹ̀ nìkan nípa ẹnìkan tí ó yẹ kí àbí ní pẹ̀lú. Lọ́hìnà àti pèsè ìdáhùn yìí nípa àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí tí àwọn ìṣẹ̀lẹ̀ tẹ̀lé fún ènìyàn kan yóò wà ní ìpín kan òun. Dùgbà tí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ àsìtẹ́lẹ̀ wọ̀nyí ti ń bí òdodo ń tàbí ayé kan tí a bàjẹ́ fún gbìn. A ní àtẹ̀lé àìgbọràn Adam àti Éfà tí kíkùn fún Sátánì. Èmi yóò fi iná láàrín rẹ̀, obìnrin náà àti láàrín àwọn ọmọ rẹ̀ àti arábìnrin rẹ̀, yóò forí rẹ̀, ìwọ sì fi ìka igi rẹ̀ lù. Jẹ́nìdé, lọ́dẹ kan, lẹ́kìlẹ́lẹ́lẹ́, lẹ́kìlẹ́lẹ́. Ṣé o kò gbìyànjú ti Ọlọ́run àti pé yóò bí ọmọkùnrin kan, Islam. A sọ, a sọ ránṣẹ́ sí Násárẹ́tì, ìlú kan tí ó wà ní Galili, sí wúńdíá kan tí a ṣe láti jẹ, tí ń kọ́ni sí ọkùnrin kan tí a ń pè ní Jósẹ́fù, ìdílé Dáfídì. Orúkọ wúńdíá náà jẹ́ Máríà, àti fún Jósẹ́fù ni áńgẹ́lì sọ pé, wúńdíá náà, ọmọ ogun yóò ṣe pẹ̀lú ọmọ, yóò sì pé fún ọmọ, wọn yóò pé fún ọmọ, wọn yóò pé fún ọmọ, wọn yóò pé fún ọmọ, wọn yóò pé fún ọmọ. Ẹ lọ́rùn kéde láti Máríà àti Jósẹ́fù ṣáájú ìbímọ Jésù pé òun yóò pè ní ọmọ tí ó ga jùlọ. Lúkù, Ọlọ́run mọ́mọ́ rẹ̀, tí ìṣẹ̀dá Ọlọ́run rẹ̀, tí ọ̀run rẹ̀, Ọlọ́run kéde láàrin àwọn ènìyàn tí ó ṣẹ̀dá. Ìbí Jésù, a gbé Máríà ìyàwó padà bá Jósẹ́fù, ṣùgbọ́n wọ́n sì padà tí wọn kò fẹ́ pé rúra olórí aládàá ikú yóò sì bí ọmọkùnrin kan àti pé ìwọ yóò fún ní orúkọ Jésù nítorí tí ti Mátẹ̀ gbẹ́tẹ̀ lọ́nà Mátẹ̀ líle ó sì gbẹ́tẹ̀ pàtó. Èrèrà o, ǹjẹ́ ńlá tí wọn yóò jáde kúrò nínú wọn láti pa ipa ẹ̀ṣẹ̀ ní ilẹ̀ àwọn ará Samaria, àwọn oníwọ̀n ará Rómù kọ́yà tí àti ìkẹyì, Júù èyíkéyìí tí ó ní ìbátan pẹ̀lú, àwọn náà ní tòun yẹn, jẹ́lẹ́sẹ̀, ẹ̀lànà èwo, Mátẹ̀, agbọ̀wọ́de, wọ́n tún jẹ́ òfin sí àlẹ́fà tí ó ga jù, wọ́n rí dájú pé wọ́n ṣe lẹ́tà ti òfin, kò ṣe dandan ìdí láti lè jogún àwọn ìlérí ìlú kan ọlọ́run. Fún àpẹẹrẹ, Mósè béèrè wọn fún ìdá mẹ́wàá, kí ó fún ìdá mẹ́wàá, kí ó fún ìdá mẹ́wàá, kí ó fún ìdá mẹ́wàá, kí ó fún ìdá mẹ́wàá, kí ó fún wọn dìgbére fún àwọn Júù láti gbèrú ń fún máìlì kan. Nítorí náà, àwọn Júù fi àwọn sámísì rí dájú pé wọn kò sí ọwọ́ òdì. Rántí Jésù ṣàlàyé pé bí ẹnìkan bá fi agbára mú láti máìlì kan, lé pẹ̀lú rẹ̀ méjì. Mátẹ́ò, nínú àṣà yìí wá, Mẹ́sáyà, ẹni àmì òróró, Kristi náà, àwọn Júù gbà pé nígbà tí ó dé, òun mú ìjìbàjìbà tí ààyè padà sí ibi, sí agbára. Olùgbàlà òun yóò jẹ bá àwọn Júù àti ìjìbà gẹ́gẹ́ bí Dáfídì, kìnìún àwọn kwe ak ọ̀rùndùns, Jésì, bàbá tí ó Arákùnrin mi ti jẹ́rìí ti ara rẹ̀ tàbí ó kò gbà pé ikọ̀ rẹ̀ nítorí tí kò gbà nínú ilé ayé. Johanu ọ̀dọ̀tàlẹ̀ Apọ́sẹ́lì Peter Peter àwọn Apọ́sẹ́lì wu ọ̀rọ̀ Kristi nítorí olùkíni àwòṣe fún ẹsẹ̀ àtìpó ilé àdéhùn àpáta sí ìgbà fún ìgbà wà ní ọtí fún ìgbà Peter. Ihu ni Kristi mú àlàyé Matthew Jésù jẹ́ gidi tí ó jẹ́ ọtí ní ọtí gbogbo èyí tí ó nílò láti ń ṣe nípa Jésù ni a rí nínú Bíbélì gbogbo ìtàn ìtàn tí ó wà nítòsí rẹ̀. Jésù ní ìwà àríngbùngbùn tí ajónìyàn kì í ṣe ìyàlẹ́nu pé ìtàn ti àgbáyé ti pín sí méjì stark ṣàkókò ṣáájú Kristi apọ́sẹ́lì John nípa ìpilẹ̀ṣẹ̀ lé adarí lè kan náà, kan sì wà pẹ̀lú kan, láìsí rẹ̀ kan, ó sì wà pẹ̀lú kan ní ìbẹ̀rẹ̀, nínú rẹ̀ èsì lé e ohun, láìsí rẹ̀ kò sì ní a ṣe tí ó ti ṣe, nínú rẹ̀ ní ìyè, àti pé ìgbésí ayé náà ní iná. Ìmílẹ̀ náà sì ń lé nínú kunkun, ṣùgbọ́n kò lóye rẹ̀. Ọkùnrin kan wà tí a rìn láti lọ́run, Johanu ní orúkọ rẹ̀, ó wá sí ìlérí láti jẹ́ nípa ìmílẹ̀ náà, nítorí náà nípasẹ̀ gbogbo ènìyàn ààyè kìsìm, ó wá sí èyí tí ó jẹ́ tirẹ̀, àwọn tẹ̀rẹ̀ kìsì gbà, ṣùgbọ́n fún gbogbo àwọn tí ó gbà, sí àwọn tí ó gba orúkọ rẹ̀, ó fún ní ẹ̀, láti dìímú, láti dìímú, lárùn, ní tí kò ní ìbátan ti ara, tàbí ti ìfẹ́, tàbí ìfẹ́, tàbí ìfẹ́, ogun tí ó bí ti lọ́run. Jòhánù, Jòhánù, gbogbo èyí ní àṣẹ pé ẹnikẹ́ni tí ó gba orúkọ rẹ̀, àwọn tí kò bí ti náà, àbínibí, tàbí ti ìpinnu ènìyàn, tàbí ìfẹ́, ṣùgbọ́n tí ó bí ti lọ́run. A ti rí ògo rẹ̀, ògo Olúwa ti kan àti pé tí ó wá láti ti Bàbá, ó kún fún ọrẹ àti òtítọ́. Jòhánù, Jòhánù Baptisti, Jòhánù wípé, èyí ni ó ń bọ̀ lẹ́yìn mi, ó ń bá mi kí dáadáa, láti inú kíkún ọrẹ fẹ́rẹ́, àwa ní gbogbo ìbùkún ńlá sílẹ̀ mìíràn, nípasẹ̀ Mósè lé àti fi òfin fúnni, ọrẹ àti òtí ti wá nípasẹ̀ Jésù Kristi, kò sí ẹnìkan tí ó rí lọ́run nígbà gbogbo, bíkọ́ṣe lọ́kàn tí ó wà ní apá Baba, ó jẹ́ kí ó di mí, Baptisti, rí Jésù wá rẹ̀, ó sì wí pé hu, àgùntàn kankan tí ó kẹsẹ̀ ayé, àwọn ènìyàn rẹ̀ àti àwọn olórí àlùfáà rẹ̀ ní ẹni tí ó fi lé mi kí ni ó ṣe? Jésù wí ìjìbá mi kì í ṣe ti àgbáyé yìí, tí ó bá jẹ́ pé àwọn ìránṣẹ́ mi yóò jà láti àgọ́ fún ìmúni mi nípasẹ̀ àwọn Júù mi, ṣùgbọ́n nísinsìnyí ìjìbá mi ti wá láti ibi mìíràn, ìhú jẹba ní báyìí. Pilatus, Jesu dá wọn lọ́rùn pé, ìhú, Leotinesis lè ń balógun ni, ní òtítì, fún ìdí èyí àbí mi, àti fún èyí ni mo wá sí àgbáyé, láti jẹ́rìí sí òtítì. Gbogbo ènìyàn ní òtítì ń hm, sí mi ń pàtètègbè. Johanu, ó sì bẹ̀rù rẹ̀, ó sì padà sí inú ilé bá. Ìbò lọ ti wá, ó béèrè ikú Jesu, ṣùgbọ́n Jesu kò fún ní ìdáhùn. Ṣé ó kọ̀ láti bá mi sọ̀rọ̀? Pilatu wí, ṣé ó kọ̀ ń pé mo ní agbára bóyá láti dá láyé tàbí láti kún àgbélébù rẹ̀? Àgbélébù. Jesu dá wọn pé, ìhú kò ní agbára lórí mi tí kò bá fún láti òkè. Nítorí Nítorí náà, ẹni tí ó fi mí lé lóko kí ó jẹ̀bi ẹ̀ṣẹ̀ ńlá, fún ó fún ní àṣẹ lórí gbogbo ènìyàn pé ó lè fún ìyè àìráyè fún gbogbo àwọn tí ó ti fún un. Ǹjẹ́ èyí ní ìyè ẹni péye kí wọ́n lè rántí pé àti Jésù Kristi, ẹni tí ó rìn, èmi ti mú ògo fún yín lórí ilẹ̀ nípa ìparí iṣẹ́ tí ó fún mi láti ṣe àti nísinsìnyí. Bàbá, lógo mi níwájú rẹ, níwájú ògo tí ó ní pẹ̀lú rẹ ṣáájú kí àìjú bẹ̀rẹ̀. Jòhánù, àwọn ìwẹ̀fà fún Philip, ó sì dànù wípé, mo gba Jésù Kristi, mo gba Jésù Kristi, ń kọrin. Akàn apọ́stẹ́lì, Lálọ́sì Matthew ṣàlàyé, wọ́n ti kan nǹkan àgbélébù, ó sì jókòó ń jù rẹ̀ níbẹ̀ láti wákàtí kẹfà títí ihu òkùnkùn wákàtí kẹrin yóò jà lórí gbogbo ẹlẹ́ náà. Mateo Mateo fi sí náà yìí ní òkùnkùn wákàtí kẹfà yóò wà lórí gbogbo ẹlẹ́ títí di wákàtí kẹsàn. Àwọn ará ilẹ̀ Áfíríkà ṣàlàyé àtakò rẹ̀ sí ìjà jiyàn pé ó jẹ́ òṣùpá tí oòrùn kò lè ṣẹlẹ̀ lákòókò òṣùpá kíkún. Gẹ́gẹ́ bí kan tí Jésù bá kú ní àkókò àjírẹ̀jà, agbára tí ìkásísí Talos ni pé àwọn àyídáyídá tí ikú Jésù ní àmú àti jíròrò nínú ìlú ti Ìjùbà ní ìbẹ̀rẹ̀ bí àárín kúndùn kìíní, ọ̀tí tí àgbẹ̀ka ti Jésù gbòdì ti ní ìṣẹ̀ dáradára mu nípasẹ̀ àkókò yẹn sí gígùn tí àwọn aláìgbà fẹ́ràn dá lò sọ̀rọ̀ pé ó jẹ́ pé àyàn ti kùnkùn jẹ. Ní ìròníkàlì, àwọn akitiyan àti ìyípadà, àwọn akitiyan ti dalos ti sì yípadà sínú àkọ́ tí ẹ̀rí ìtàn fún Jésù àti nítorí ìgbẹ́kẹ̀lé àkílé àmì àmì tí òkùnkùn náà. Mara bá ṣeré pé àyàn ìwé àfù kan nínú Mósè mú ìlú Gẹ̀ẹ́sì ṣe ju ti lẹ́tà kan tí a fi ránṣẹ́ sí nkùrẹ̀ wá sórí wọn gẹ́gẹ́ bí ìdájọ́ fún ìlúfin wọn. Àǹfààní wo ni àwọn ọkùnrin tí Samos jèrè láti sísun Pythagoras lọ? Ní àkókò kan, ilẹ̀ wọn ti wà níbọ̀ ìyànrìn. Àǹfààní wo ni àwọn Júù láti sá fi ọba wọn. Ó kàn lẹ́yìn pé pé pé pé pé ìjọba wọn ti pa. Ọlọ́run gbẹ̀san àwọn ọkùnrin mẹ́ta, àwọn ará ilẹ̀ èdè Àtẹ́nà kú nínú ebi. Àwọn ará Saliani sì pọ̀ sí àwọn okun. Àwọn Júù dàbàrú, ó sì lé ilé wọn kúrò. Ń gbé ní pìtìpìpìǹkà tàbí kò sí ọlọ́gbọ́n ọba kú fún rere. Ó wà nínú nǹkan nínú ẹ̀kọ́ yìí tí ó ti fún. Cornelisi Tacitus, onígbàgbọ́ Rómù kan gbé láti ọ̀dọ̀ Ad, sí Ad nípa ìná Nero. Nítorí náà, láti kọ ìjábọ̀ náà, Nero fa ẹ̀ṣẹ̀ náà àti gba oníwúrí wá. Ìdìgbọ́n gómìnà Rómù kan ní Ad kọ̀wé sí Emperor Trajan, wọ́n jẹ́ àpẹẹrẹ. Nígbà tí wọ́n bá bá fi ìmọ́lẹ̀ sí ara wọn láti jẹ oúnjẹ, ṣùgbọ́n oúnjẹ ti ìrù arinrin, Suetonius Anfani àti ìjọ̀mi ilẹ̀ ẹjọ́ ti ilẹ̀ ọba nígbà ìjọba, Aneri kọ̀wé nípa ìpolówó nínú ìgbésí ayé Claudius. Bí àwọn Júù ń ṣe ìdààmúpa ìgbà gbogbo ní ìṣedéédé ti Chestis, Occult lè fún wa ní ìdíwọ̀n díẹ̀ nínú àwọn tí ó jẹ́ pẹ̀lú àpò ìwé náà, díẹ̀ nínú àwọn tí ó jẹ́ pé àwọn ìpínlẹ̀ yìí ti fún wọn ìpínlẹ̀ lì. Flavius Josephus Joseph ní àkíyèsí tí ó yánilẹ́nu, Ọlọ́run ní àkọ́kọ́ yìí Jésù, ọlọ́gbọ́n ènìyàn tí ó bá pé ó yẹ kí ó pé ní òtítọ́, àwọn wọ̀n ti sọ àsọtẹ́lẹ̀, ó sì sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìyanu mìíràn nípa rẹ̀, àti pé èrè àwọn Kristiani. Nítorí náà ní orúkọ rẹ̀, lẹ́yìn rẹ̀ kò tí kú síbẹ̀, tètè ènìyàn àti àwọn òǹkọ̀wé ọ̀rọ̀ àtẹlẹ láti burú àwọn àkópọ̀ yìí ní kedere. Òǹkọ̀wé mìíràn lè jẹ́ ìrunú ti èrí láti ìbéèrè àwọn oníwè, àwọn tí ó tako ẹ̀rí ti àwọn ìwé Kristiani, ìwà ìtàn ti Jésù fúnra rẹ̀. Díẹ̀ nínú àwọn òǹkọ̀wé lè tọ̀yà pẹ̀lú fọ́nti ti Kristi mímí, ṣùgbọ́n wọn kò ṣe bẹ́ẹ̀ lórí ilé tí ẹ̀rí èdè Kristi jẹ́ axiomatic. Ara ẹni ti ara ẹni ti ara ẹni olókìkí, Keleos Kesari, kì í ṣe àwọn àkọlé tí ó tan ìkéde àwọn mímọ́ ti Kristi. Àwọn tẹ̀sí Bruce, àwọn ìwé àfọwọ́kọ tuntun. Edmonds, Edwarton, Christianity, ọ̀run tí ó hàn gbangba ti ìtàn Howard Toole. Jésù àti àwọn ìpele Christianity ti ìta tuntun májẹ̀mú tọ́lá. Àwọn annals àti àwọn ìtàn àkọlé láti Britannica ńlá, àwọn ìwé fọ̀. Epistles, Lọ́tọ̀lẹ́dẹ́tàn, Howard T. Dutton, Barton Christianity, ọ̀run tí ó hàn gbangba ti ìtàn. Howard P. Glies, Literature, Bruce, àwọn ìwé àfọwọ́kọ tuntun. Ètò nípasẹ̀ Edward T. Christianity, ọ̀run tí ó hàn gbangba ti ìtàn. Àwọn ọ̀rọ̀ àti àti bàptísì Jésù nípasẹ̀ Jòhánù ní ọ̀dọ̀ Jọ́dánì, ọ̀run sì àti ẹ̀mí mímọ́ sì sọ̀kalẹ̀ ní ìrísí ara bí agbègbè rẹ̀. Ohun kan ti ọ̀run wá tí ó sọ pé, ìwọ ni ọmọ mi ní, nínú rẹ̀, èmi ní inú rẹ, inú mi dùn. Lúùkù, orí kẹtàlá. Ní àwọn ọjọ́ wọ̀nyẹn, Jòhánù Bàptísì wá, ó ń wàásù àgíjùjù àti pé, ronúpìwàdà, nítorí ìjọba ọ̀run wá nítòsí. Èyí ni ẹni tí ó ti sọ nípa wòlíì Àìsáyà, àwọn tí ó wà nínú aginjù palẹ̀ ọ̀nà Olúwa, ṣe àwọn ipa ọ̀nà tààrà fún un. Má tẹ̀pátẹ̀lé, mọ́ sọ yóò sọ, mọ́ sọ bẹ́ẹ̀. dá lóhùn pé, ìwọ ni Kristi. Kristi, ọmọ Ọlọ́run láyé. Jesu dá a lóhùn pé, Olúbùkún ní fún un, àti bí ìwà ọmọ Jona, nítorí èyí kò fà fún ọ, ṣùgbọ́n nípasẹ̀ Baba mi nínú ọ̀run. Mo sì sọ fún ọ pé, Peteru, àti lórí àpáta yìí, èmi ó kọ́ ilé ìjọsìn mi, àti àwọn ẹnubodè àwọn jíjẹ́ kì yóò borí rẹ̀. Èmi ó fún ọ ní kọ́kọ́rọ́ ti ìjọba ọ̀run. Ohunkóhun tí ó bá fi ìjùmọ̀ náà ilé ayé yóò di ìdílógo ní ọ̀run. Àti pé Jesu wá, àti ọmọ Ọlọ́run, ní ìpìlẹ̀ ti ilé ìjọsìn mi. anes ní ibùgbé ìgbà díẹ̀ tí àwọn ẹ̀mí tí ó Ikú kì yóò borí ilé ìjọsìn Kristi. Ọjẹ́ díẹ̀ sì pàtó nípa ìgbà tí ó wà fún ìgbà tí ó wí fún wọn pé, Mo sọ fún ọ pé, mo sọ fún òtítọ́, díẹ̀ nínú àwọn tí ó dúró níbí kì yóò ṣe ìtọ́wò ikú ṣáájú kí wọ́n tó rí ìjọba Ọlọ́run wa pẹ̀lú agbára. Ọlọ́run Baba, ó dìde ní ọjọ́ kẹta ṣáájú kí ó dé sí ara rẹ̀, ṣẹ́gun ikú àti ìsà Nípa wákàtí wákàtí kẹsàn Jésù kígbe sókè lé ohùn rara pé, Eloi, Lama, wọ́n ní pé, Ọlọ́run mi tí ó fi sílẹ̀, ó sì ń pè fún Jésù báyìí fi sílẹ̀ nìkan. Jẹ́ kí a bí Elijah bá dé láti gbà. Nígbà Jésù ti kígbe mọ́ lé ohùn rara, ó fi ìmí rẹ̀ mọ́. Matt, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wà ní ilẹ̀ lẹ́ẹ̀kan sí, ní mímọ́ láti darí wọn ní wíwàásù àti gbígbà ìdásílẹ̀, ìyìnrere, agbára Ọlọ́run sí ìgbàlà. Ní ìṣáájú, ọ̀pọ̀lọpọ̀ àwọn Júù àti nígbà míì ọ̀pọ̀lọpọ̀ àwọn kèfèrí gba Jésù bí Ọlọ́run Kristi, ẹni àmì òróró, ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́rìí tí ó wá nígbà tí ó sì ń gbé, ó sì kọ́, jẹ́rìí padà wíwá rẹ̀ padà sí iye, àjíǹde, àti ìpadàbọ̀ rẹ̀ sí ọ̀run gígùn ńlá. Ìpìlẹ̀ ti ilẹ̀ ìjọsìn mi, ó nípasẹ̀ orúkọ ti Jésù Kristi ti Násárẹ́tì tí ó jí dìde ní òkúta tí ó láradá, èyí tí ó ti di capstone ẹ̀kọ́ tí ó ti di ìfàsítà. A ìgbàlà ni kò sí ẹlòmíràn, nítorí pé kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run tí a fi fún àwọn ọkùnrin nípa náà iṣẹ́ ọlọ́pọlọ, ọ̀tẹ̀tẹ̀lẹ̀, dásọlọ́tọlọ. Má ṣe rọ ìmúdọ́pọ̀ pẹ̀lú Ọlọ́run, ó ṣe irú ìránṣẹ́ ènìyàn tí a bá ṣe ní àwòrán ènìyàn. Filipi ọ̀rọ̀ àsọyé. Ọlọ́run ọmọ yàn láti di ara ti ara nínú ìrísí Jesu, láti gbé láàrín àwọn ọkùnrin àti ìjùsílẹ̀ nípasẹ̀ àwọn ọ̀mùtí tí ó ṣẹ̀dá. A sọ̀rọ̀ àkọlé yìí nínú ọkùnrin tí ó jẹ́ Ọlọ́run nípa títẹ̀jáde Bíbélì. Kristi jẹ́ ìpìlẹ̀ ti ilé ìjọsìn. Efesu, orí ìtàtẹ̀lẹ̀, àfi lórí ìpìlẹ̀ àwọn apọ́stélì àti àwọn wòlíì. Kristi ni ó jẹ́ ìgùn ìlú Kọ́ríńtì, nítorí pé kò sí nǹkan tí ó gbèlò tí ìwọ lè mọ̀ pé ìpìlẹ̀ tí ogun rẹ̀ lé àwọn ènìyàn mímọ́, kí lè Olúwa ní ìrékọjá agbára rẹ̀ tí ó gbàgbọ́, ìwọ̀nyí wà ní ìbámu pẹ̀lú rẹ̀ nínú ọkàn wa, ọjọ́ ayérayé, àti ó fi ohun gbogbo sí lábẹ́ ẹsẹ̀ rẹ̀, àti fún bí orí lórí lórí ohun gbogbo fún ìjọ, èyí tí ó jẹ́ ara rẹ̀, tí ó jẹ́ ẹkùn rẹ̀, tí ó kún gbogbo rẹ̀, ẹfẹsẹ̀ rẹ̀, àtẹ̀lé Jésù, ẹgbésù sí ọ̀run, àwọn apọ́sítélì yípadà sí Jerusalẹmu bí ó ti pàṣẹ fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn Júù ní Jerusalẹmu nítorí pé ó jẹ́ Pentikọ́stì, àti nígbà tí ọjọ́ Pentikọ́stì dé, gbogbo wọn wà ní ariwo àyàfi, wọ́n sì kún gbogbo wọn sílẹ̀, gẹ́gẹ́ bí èmi ń gbà wọ́n padà. Àwọn apọ́sítélì Israẹli ńlá sáré mú ìjọ ènìyàn lọ sọ́dọ̀ àwọn apọ́stélì péjọ, Peteru àti àwọn ọmọ-sẹ́dẹ̀ mìíràn gba àǹfààní láti bá wọn létí ní títọ́. Nítorí náà ni Jesu tí kan mọ́ àgbélébùú Olúwa àti Kristi. Nígbà tí àwọn ènìyàn gbọ́, a kò sì ké àwọn ènìyàn gbọ́, a kò sì ké àwọn ènìyàn, ó sì wí fún Peteru àti àwọn apọ́stélì mìíràn pé, “Àwọn ará àkọ̀lébù!” Kí ó wí Peteru dáhùn pé, “Ronúpìwàdà kí a baptisi rẹ̀, gbogbo ènìyàn ni Olúwa Ọlọ́run wa yóò pé, àwọn ọmọ rẹ̀ àti àwọn apọ́stélì.” Ọ̀rọ̀ ìwòye, ìrònúpìwàdà kì í ṣe ìmọ̀lára lásán, kò ní àìdánilójú ti àwọn ìṣesí àti àti àwọn ọgbọ́n. Kì í ṣe ìyípadà tí ó rọrùn ní ojú ọtí èémí, ó jẹ́ ìyípadà yàtọ̀ ti ìdojúkọ tí ó yẹ, ó sì gbẹ́kẹ̀lé ìgbésẹ̀ Olúwa. Ní kúkúrú, ó jẹ́ ìkànnì ilẹ̀ ti ènìyàn. A ó ń fẹ́ ní òtítọ́, ọ̀rọ̀ ìwòye, báptísì ti wà ní ìtumọ̀ láti ọ̀rọ̀ Gíríkì bá báphizo, ìtumọ̀ láti bá sílẹ̀, ti ìkógun lábẹ́. Báptísì kò gbọdọ̀ dàpọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ Gíríkì. Rántízọ, ìtumọ̀ láti pé kí wọn, tàbí pẹ̀lú ọ̀rọ̀ Gíríkì, ṣẹ̀nà ìtumọ̀ láti tú lórí. Ìwọ ni òkúta tí ó kọ àwọn mọ́lẹ̀ tí ó ti di ẹni ìgúnlẹ̀, àti pé kò gbọ́dọ̀ gbàlà. Àwọn apọ́sítẹ́lì kí ọkọ̀ àti lẹ́lẹ́lẹ́ ń gba oúnjẹ ń pẹ̀lú ayé àti kàntìkan ti yín lọ́kàn àti ní ojúrere pẹ̀lú gbogbo ènìyàn. Olúwa sì fi ìhà ń bá wọn lè san. Ní alẹ́ ti àgbàlá, àwọn apọ́sítẹ́lì ni Jákọ́bù tí ó bá sá pé ìbùkún ni fún ọkùnrin náà àti pé òun yóò ṣùgbọ́n òun yóò gba ìdánwò náà ṣùgbọ́n lẹ́yìn tí ó fẹ́ràn rẹ̀ ẹ̀ṣẹ̀ àti ẹ̀ṣẹ̀ nígbà tí ó bá dàgbà tán ó bí ikú. Jámẹ́sì gbalẹ̀dẹ̀ ọ̀rẹ́tẹ̀lẹ̀ náà àtẹ̀dẹ̀gbọ̀n náà pàtàkì àti ìdá tuntun tuntun. Ọlọ́run ti ṣe ìlérí rẹ̀. Dáfídì lórí ìbúra náà, ó ti gba àwọn ìlérí ti òtítọ́ lọ, ó ti gba àwọn ìlérí ti Ọlọ́run sílẹ̀, ó ti gba gbogbo àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ ìlérí, ó ti gba àwọn ìlérí Ọlọ́run padà, ó ti gba ohun tí ó ti rí báyìí kí ó gbọ́, ohun tí ó rí báyìí kí ó gbọ́ àwọn apọ́sítélì. Nítorí náà, jẹ́ kí gbogbo Israẹli ní ìdánilójú pé Ọlọ́run ti ṣe Jésù yìí, ẹni tí ó kan mọ́ àgbélébùú, méjèèjì Olúwa àti Kristi. Nígbà tí àwọn ènìyàn gbọ́ èyí, a gé ọkàn náà, ó sì wí fún Pétérù àti àwọn apọ́sítélì mìíràn, àwọn arákùnrin, kí àwa yóò ṣe? Pétérù Pétérù sì dáhùn pé, ronúpìwàdà, kí o sì baptisi ní gbogbo ènìyàn ọ̀kan nínú yín ní orúkọ Jésù Kristi fún ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀. Àwọn tí ó gba ìfiránṣẹ́ rẹ̀ ti baptisi àti tó ẹgbẹ̀ẹ́dógún ni wọ́n kún sí nọ́mbà wọn ní ọjọ́ yẹn. Àwọn apọ́stélì wọ́n sì fọ àkàrà ní ilé wọn, wọ́n sì jẹ ọjọ́ pẹ̀lú inú mi dùn àti òdodo. Ti yìn Ọlọ́run wa àti gbádùn ojú rere ti gbogbo ènìyàn. Olúwa sì fi sí iye wọn lójoojúmọ́ fún àwọn tí ó gbàlà. Àwọn apọ́stélì ó ti pẹ̀tẹ̀ lọ, wọ́n pẹ̀lẹ́ pẹ̀lẹ́ lọ́jọ́ mẹ́rin, lọ́nà tẹ́lẹ̀ nínú sínú ikú Kristi. Ọlọ́run dàgbà bí àwọn ẹ̀mí, ẹ̀mí titun àti fi ara ti ara Kristi àti ní ìdàpọ̀ fún Ọlọ́run. Ethiopia, Ethiopia, àwọn apọ́stẹ́lì, àwọn ará Samaria, àwọn apọ́stẹ́lì, Sọ́ọ̀lù ti Tarsus, iṣẹ́, Corneliu, àwọn iṣẹ́, ènìyàn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú Filipi, Éfátì, Kórìntì àti Rome, àwọn ìbéèrè, àsọtẹ́lẹ̀ kan ṣoṣo ni ó nípa Jésù, òtítọ́ èké, Ọlọ́run ṣe mímọ́ sọ di mímọ́, tí ọba ti di ènìyàn àti gbé láàrin ẹ̀dá rẹ̀, òtítọ́ èké, kò sí àwọn akọmi tí kìí ṣe Kristiani tí ó kọ nípa Jésù, òtítọ́ èké, Jòhánù, Baptisti náà gbàgbọ́ pé Jésù ni Ọlọ́run tí ó lè mú àwọn ẹ̀ṣẹ̀ ènìyàn kúrò, òtítọ́ èké, ìpìlẹ̀ ti Kristi Kristi tí ó kò ní há, àwọn Júù gbé tẹrú ko. Jesu bí Ọlọ́run nínú ẹran-ara ilé ìjọsìn rẹ̀ kò tí fi ìdí múlẹ̀.